Sarah, the what what happened? Eh? You want to sign what? For the people, uh, dog, talk to me first before you sign. You want to sign what? Sign for to help the people who are blind, and so like dogs that can help them, wings can help them like lights, and also to make them more easier. So because it's expensive, like for a dog, it's like five hundred thousand one person. the dog will give 500,000? No, it's not expensive, but it's a dog that helps people who are blind. It's direct them, tell them it's blind, it's more easier for them. As okay, the dog is 500,000. Yeah, okay, like, that they want to. Well. Okay. Okay, so the dog can be helping them, helping them for those who are blind. Yeah, not only dogs but other accessibilities for blind people. And also, you can also, you can, by signing up, you can also, uh, you can also present yourself to the government as well to. Um, more money for them the government. Okay, you can. You the dog all day. Day. Yes. We can present it to to government to help uh, the blind people more. We can also put it on our page to help the blind people. Yeah. Okay, you want to sign? You paid now today. No. You just want to sign. Yeah. Then I present it also like advocates so speak for the to the government concerning them. They are speaking to the right people. Okay, sign. Hope is not going to cost money. Eh? Hello? Hello, hello, Magba. Hey, hello. Oh, it's not to me. Oh, it's not to me, but ó sọ fún mi tẹ́lẹ̀. I'm ń bẹ Ọlọ́run èèyàn mà Okay, mò Mama, gbọ́. want ìwọ la ó Mama, Iwola, oh my boy. The weather is very good today, so I say I should just walk around. We are getting, we are already in summer. <laughs> Mama, Iwola, oh mercy. Mama, Iwola, oh my boy. Ẹ̀yin tẹ́ fẹ́ wà láò máa sìn títí láéláé mímọ́ lógo ọlá rẹ̀ see, I'm in the mall. Ijobi <laughs> mall. I just walk around the mall. Because today is Penokoro. And I move around. Now they stop me. They stop my daughter. bá ṣe ń lọ ni àwọn eléyìí hey this shop they are on sales o this shop on sale, so and says I'm not showing you the front, the name, but that look at that. Can you see from distance there? Sports experts. Sports experts. Experts. Èlé ni wọ́n ní kó san báyìí nítorí Ọlọ́run èwo ni up to me ó sọ nǹkan fún mi akọ̀dédé ẹnìkan akọ̀dédé dá ẹ dúró á ní àwọn ọkọ̀ tí ó fọ́ lójú o wọ́n ní ajá má máa gbé wọn rìn o wàá kàn dé ìṣe kiri kan wọ́n á sáìn fún o wàá dẹ̀ sọ pé nísìnyí òun kan tí mi ò bọ́ jẹ́ ìṣòro dá pé kí wàá sọ o torí pé olójú àánú you better kí máa jẹ gbogbo <laughs> ọlọ́run àgbà wa o I will touch this water o ẹ eh? ẹ eh? I didn't bring my card now ok ìmọ̀ akọ̀dédé dá ẹ dúró wá dẹ̀ ọmọ skul aṣọ skul mà ló wọ wá dédé bẹ̀rẹ̀ sí kàn sanwó bẹ́ẹ̀ yẹn wọ́n á máa dá ẹ dúró wọ́n á máa ní kó wá sáìn wọ́n á tọwọ́ ẹ̀ bọ̀wọ́ wọ́n bá ti di lóṣooṣù wọ́n á máa bẹ̀ tó bá ti san any amount lónìí direct debit náà máa bẹ̀rẹ̀ sí fún àkáǹtì ẹ oríṣiríṣi money ló máa wọlé wọn ọ̀dẹ̀ lè fún ẹ bẹ́ẹ̀ bó sọ mítà àkáǹtì ẹ sórí ibẹ̀ yẹn àwọn yìí nìkan tán bá fẹ́ ká máa bá wọn present ẹ̀ fún gọ́ọ̀mẹ̀ntì i will do that free on my platform but kí n kàn máa má dámi dó kàn máa ní kí n máa sanwó all the time yóò sùn mí o a máa ní niceness náà ni. bàbá ìwọ tó ṣe sport lónìí tó ti dì. kí ló wí wọ́n sáyẹn ní ọ̀pọ̀ rẹ́dí eléyìí náà ní kò sọ tẹ́lẹ̀. ok but wọ́n béèrè káàdì ń sìn tolú báwo ló ṣe wá ń change báyìí ṣé bó sọ pé ṣé mi ìgbé káàdì mi dájú ṣe bí káàdì mi wà lọ́wọ́ ẹ̀ but tó ti mọ̀ pé wọ́n àwọn debt mi kan mi tí ì sọ tó ṣù mi tí ì sọ owó lé mi tí ì ṣe kankan àwọn ẹni bó ṣe ga ó dúdú pìrìgbà bó bó ṣe rí ó dàbí gòláyàtì jẹ́ ń wo tún kúrò lọ́nà Jesus Christ um, dúró dúró dúró jẹ́ kí n sọ fún mo fẹ́ bá ya fọ́tò bó ṣe rí yẹn. Um, ah! excuse me ah ṣé kò ní àbí embarrassment no ó kàn ga ni ah orí ẹ̀ ló bẹ̀ yẹn Jesus Christ Jesus Christ Open bẹ́ẹ̀ nìyí ṣá ah ẹni yẹn ga bí my God. Hmm Tolu ni mí tó bá ti rí àwọn òyìnbó méjì tó bá ti dúró tó bá ti sọ pé excuse me má máa dúró wọ́n máa <coughs> oh god excuse me either kan sọ pé wá donate ẹ̀jẹ̀ wá donate owó àwọn kò ṣe it's good to be nice tolú kí ló wí ó ń ṣọwọ́ báyìí sí mi a good cause hey god. àti bọ́tà. ó ti ń bọ̀ padà o ṣé kiri kọ́ you are walking away mo dúró ó ti padà ó rí pé mo dúró padà sẹ́yìn ní ṣá <laughs> mo kàn fẹ́ sọ fún mo fẹ́ mọ bí mo dé lára ẹ̀ ni <laughs> ah, <laughs> ó dúró ni. pẹ́ wọn. Bàbá ìwọ la ó máa Yes, you welcome to this mine. Ó ti lọ, ó ní èmi ni ó ti ń gbé mo ti kọjá ó ti kúrò, ó mọ ní mo kàn fẹ́ bèrè mo kàn fẹ́ mọ bí mo dé lára ẹ̀ ni. hello. tolúwa ni mí wọlé jọ gbà ọlọ́run má ṣe jẹ́ kí mọ́tò ikọ̀ kiri lára lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀rẹ̀ lọ́wọ́ dájú ni wọ́n ti rọ̀. What happened? Sorry, sorry, sorry. Are you okay? Atẹ́kùn gbé ní ṣá. Sorry. <laughs> Mo dẹ̀ fẹ́ kòkó o. Kòkó ṣá. Yẹ́n mo gbọ́ English. Hmm. This is normal community. Ẹ? Kí ló sọ máa kàn ní? Wọ́n rìn. Bye bye, good mommy. Grandma. Ìjọ kan náà ṣé ìwọ náà máa Big grandma was sí Canada. Kò tiẹ̀ gbé rent jáde. Ó ti dàgbà ó yẹ kó tiẹ̀ dé lóyìnbó níjọ kan. Àgbà passport fún expire. Ọmọ yẹn ah, ọmọ kan nínú ọmọ tọ́pẹ́ ìrẹ́rẹ́ ó ríran gbà yẹn o. We are there now. I want to check maybe the front is free. you I ni ó ti baby. No. Oh, baby. I don't know what you're talking about. Ǹjẹ́ kò bá ìta lọ sí Ìjẹ̀bú Òde? Yeah. Pẹ̀lú òyìnbó Dámilọ́lá àti wọ. Yeah. Ǹjẹ́ ìtẹ̀ kúnlẹ̀ síwájú mọ́mí tẹ́sán à ń bẹ̀ pé kí la ṣe tán máa ní ká máa kúnlẹ̀ tó kúnlẹ̀ tá à ń bẹ̀ wọ́n jọ yẹn. Mm-hmm. you remember? Mm-hmm. Did you remember? Ṣé o mọ̀ pé àwọn mẹ́ta àwọn mẹ́rin là lọ àbí márùn-ún? Ó mm-hmm. gbọ́ kí lọ́mọ tọ́pẹ́ sọ ń jọ yẹn ó lóun làlá kan that eh, òun làlá pé mo gbé grandma lọ sí Amẹ́ríkà ẹ pò ní grandma lọ Amẹ́ríkà ó kò sọ pé kò sọ pé mi òun dẹ̀ lálàá pé ẹnìkan gbé grandma lọ sí Amẹ́ríkà mm-hmm, you forget you don't remember. I remember I said. so remember tí ma ti ń díẹ̀ lóhùn tó bá jàpọ̀ òyìnbó ló pè é sìn tó dẹ̀ dúró ṣé o gbọ́. I said yes. She did not hear me. Hey, hey, why, madam, máa dá fast fast ni. Eh, Tí n bá ti ń tẹ dúró àti mílẹ̀ sọ, má sọ wọ́n mi pé lóko mo jẹ́ dúdú. No first of all, do you see me? Má sọ pé mo jẹ́ dúdú, má ní sìn ló máa sọ pé racist. Má sọ pé tó pé mo jẹ́ dúdú kó máa bá mi sọ bẹ́ẹ̀. Tó bá ti bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan náà ṣoṣo ló máa sáré dúró. Ó yá máa sọ̀rọ̀ mo ń ṣe I'm joking. No, it's okay. I'm joking now. Where you going? Ṣebí we are going home. Okay. Àbí? Ṣé a ti Let's go from this way? There's no road there. Oh, this place, this place is more faster. You remember that day? Àmì ẹ̀yìn ọ̀la ńgbà ẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ ṣé mo tẹ̀ ti gba visa gan? Ó dàgbé mi ṣé mo ti gba visa America mi ti gba visa gbà yẹn. You can see now. Àwọn ìlà àwọn ìlà mo ní ah, already mo ní grace láti sọ pé kọ́ tẹ̀ lọ ṣe holiday kọ́ tẹ̀ lọ ṣe holiday nílò òyìnbó àbí kán tiẹ̀ ṣáà tiẹ̀ rìn lẹ́pẹ́ kán tiẹ̀ rí bó tiẹ̀ ṣe rí kò sí wọ́jà kọ̀ níbí ọdún nàìjíríà náà ìṣe wọ́n ti use for well <laughs> tí wọ́n bá fẹ́ ṣe fún wọn tí wọ́n bá fẹ́ ṣe fún wọn wàá kò gbé wọn wá nígbà sọmọ ìgbà winter ni mm. ṣé ti yé mm. <laughs> ṣé ti yé mm. eh, is a punishment <laughs> for the old people during the winter do you understand? Yeah. Well, one more, you know, hey, eh, good má kàn tẹ̀ mọ́ gógó bó ṣe tutù sí. <laughs> Ah. bàbá ìwọ la máa sìn mi ò kàn fẹ́ mi ò fẹ́ náwó jẹ ẹ́ kí ló ṣẹlẹ̀ wọ́n rà Now we need to do our hair tọ́lọ̀ bá ti lọ́wọ́ ṣí rẹ̀ singles kí ló dé tó bá ti sọ̀rọ̀ má máa fi bad mood má kàn máa ṣọ́ báyìí what is it no tí bá ti má máa fi reaction you know when you are praying and you are wishing good you know sami nothing do you okay má máa sọ pé kó wá lọ ṣe wàá wà ní láti jọ ìsìn lọ ṣe rìn wà lóò ṣe kí ló dé n máa dúró etí nígbà kan sọ́mà ti dé kátẹ́gùn fẹ́ sí mi lágbárí mo máa pa tó bá ti yá sí mo máa pa wíìgì kìtì àbí mi ò lè kàn fẹ́ gẹrun mi mọ́ ni mi lè fẹ́ fi anything tọ́ṣì irun mi màá máa sílẹ̀ ni màá máa sílẹ̀ ni kágbárí mi náà gba kó gba tẹ́gùn kó gba fresh air ah today in the morning it was cold eh? yeah. give me banana joe. You can see a lot of people are still with their jackets but it's hot. Tonight, I mean, today is hot. Tell me. Ṣé ẹ pé kí on my hello. I mean, give me that hello. Come bá tiẹ̀ one next year. Ṣé ti yé? back me." Is that I don't know. Maybe I can still fight this tax. Eh. So people listen to me. They are helping me. Oh. God bless you guys. Everybody that is helping me. God bless you. God bless you. ó mọ̀ pé last week ni mo sọ kí ni orí line pé mo ń try to check your Facebook pé ó yẹ kí n file kiri yẹn wọ́n they send ẹ̀ sí that to tell you that people that listen to me they getting me they want to help me to get some solution to some problem God bless those people God bless you so much look at this solar solar energy kí n jẹ́ kí ẹ̀yin tẹ dá wa sí ṣàlà ó mà sí títí láéláé mímọ́ lógo ọlá rẹ Ọlọ́run o. ọjọ́ sábà ti ọjọ́ bá ti this week ó wọ skirt last week skirt ló wọ ṣòkòtò ó mọ̀ pé. because it's cold. okay because of the gym but mo rí táìsì lọ́wọ́ lọ́sùn náà. bákan mo skẹ̀tì ẹ̀ náà sí náà ni bákan tó ṣe ló máa kọ́ wọn skẹ̀tì ẹ̀ sórí ẹ̀. kí la máa ṣe sí pimples yìí báyìí nítorí ọlọ́run. mo dẹ̀ ní mọ́kè ṣé mo ti ra scrub yẹn fún ẹ ra scrub kò fi jẹ má máa fọwọ́ sórí ẹ̀ báyẹn ṣó ti rí pimples ó lè jẹ́ bóyá ọṣẹ tó mọ̀ pé èmi lè ti fọṣẹ ọṣẹ oríṣiríṣi kọ yẹn sì kó máa fọṣẹ oríṣiríṣi wẹ̀ tó máa jẹ́ kí gbogbo ara èèyàn dúdú èyí tó máa máa change colour èèyàn kì í ṣe tó ń bóra bọ̀ tì tó máa jẹ́ kí you know maybe just I want to be doing the soap uh, by myself because tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọṣẹ wo ló ń lò gan tẹ́lẹ̀ I don't know bí mo ṣe máa ń ṣèjì ọṣẹ ṣèjì gbogbo ẹ̀yẹ wọ́ṣẹ́ tí mo rà nínú ilé yẹn ọṣẹ yẹn wà expensive but tó ṣe ló ń jẹ́ kára mi ní ìtẹ́ mọ́kàn tó ṣe sára mi ó wá jẹ́ kí n dúdú yàtọ̀ mo á dàbí mo á dúdú mo dàbí àwọn musa Somalia dúdú is beautiful but when it's your real dúdú àti délé o. We are home. We oh, are but me stop it.